اقا عادة أقصان يتقسم بلورنا كمنتشر ورا قريته بين أكثر الناس إنها كنظر وليس لها أصل من السنة أين يتايا أين سنة تمري بل هي مخالفة لهدي النبي أما كان إلى نون بنا جوني وزن نون تمري تزوي كاتي مها إلى بنا جوني أما إلا ما بيننا كا ذلك الجنة هكا قال الشيخ الألباني arwa ni arwa bẹ́ẹ̀ bọ̀ وقال شيخ وكاكا وأما مصر وجه بهما أنا انا كاتني شبة صلاة النبي صلى الله عليه وسلم وقالت له دوا كلها فلم يرد في هذا الموطن هو بدعة وأما خارج صلاة فلم يصير وكل ما رأي في ذلك ضعيف وبعده أشد ضعفا من بعده كما حقق حققته بضعيفة أبي داود والأحاديث الصحيحة ولذلك قال العز بن عبد السلام في بعض فتاويه لا يفعله إلا الجهال لكن إلى أن أمر ميك ريفرنس هو الباني محمد صديق المنشاوي كنا كم صلين أمين وقفوا من بعض من الله min shari ọmọ ẹni go direct ọ̀nà àkúrẹ́ ìdání wọ́n kà á kẹ́lẹ́ nìkan ẹ wọ̀rọ̀ bídíò ọ̀rọ̀ yìí láti tó hujjan kọ́lá <laughs> al-izi ibn abdulsalam kíkọ́rin wọlá yàtọ̀ alùhù ilẹ̀ juha ẹ̀yìn náà tó wọ́n ti ṣe ẹ̀rí ju àyè yìí kí ni ìṣúná tó wọ̀ ọ̀nà àkùmọ̀ ọ̀nà àkùmọ̀ wàhálà kọ́nà káwọ̀ sinẹ́ta wẹ́ẹ́ ṣe é kó tó la ọdún kọ́ wà kó àlìdáni ọkà wọ́ mẹ́rin. أخطاء المصلين آه بني إلى أنا إيكو كده يا بابا شرح السنة لأبي محمد الحسين مسعود البغوي محي الدين ولم تب أي أنا شرح السنة فولوم 3 شرح السنة فولوم 3 أنا من أبو محمد الحسين ibnu mas'ud imam al-bagawi alayhi rahmatullah ile ana odare ko ni masala ezo ni e butu inyo tina diye ni kai lukman on sharu sunna ele ele o ni no do ya to wa wa da min kisti hin ati ru israeli atanawo ona pita ina na mere muri hin do da bi ni hin ah let's go listen إيه هي أويس ودي شيء فولوم 3 بيج 406 شرح السنة فولوم 3 بيج 406 حديث نمبر 1399 أخبرنا الإمام أبو علي الحسين بن محمد القاضي أنبأنا أبو القاسم إبراهيم بن محمد بن علي بن شاه حدثنا أبو بكر محمد بن نجيب أنبأنا أحمد بن نجدة أنبأنا يحيى ابن عبد الهميد أنبأنا أبي أبي وعبد الرحيم ابن سليمان عن صالح ابن حسان صالح ابن حسان نيتون أبن كتنا على إيه صالح عين أنا قوم كتني هذه صالح صالح ابن حسان عن محمد بن قابي عن ابن عباد قال قال رسول الله صلى الله عليه وسلم أبا أبا أيوه يجي من because taariki hadith ana manyo kata na hadith ko na na aba kan ka ba dani ra ha to dos ko tsi ko ore do du yeri do wa takarun do yi men sahi ah ayo yi ni imam ibn hajar ora dani le ko do ki tiri mi yo do no ben ko do kon to mu yo me do ma ya ko

ọkọ̀ tó ń rí ká ìdá sọ àtọmọlọ́ha ètò wa àwọn ọmọ oríṣi rẹ̀ ni fasalu bibutuni akufikum báyìí dání ní rere inú inú wa ni wa báyìí dání inú wa ni wàlá tasalu bizuhori ha àtàwọn ìkẹyẹ mọ́ wa àti tòmọ́ ní ìsàmì wà ilẹ̀ àdá àdókòm ìjọ ìlú ẹ̀yàn àwọn فليمزه بيديه على وجهه وطبعا هنا ده دي شيء إمام البغوي ما لا دوكا تنا نان أما هذا دي سنة ما لا نوكا ضعيف إمام البغوي ما تدوكا دي سنة ضعيف ضعيف then àmì àníṣòro ni ẹ̀ ń kátánná mẹ́ta bí ìsọ̀nà dọ̀rí bẹ́ẹ̀ tó máa gàákẹ́ ọ̀yọ́ ẹ̀ ń dọ̀rí ti hẹ́lẹ́hẹ́lẹ́ abẹ́ àwọn ana yang suka taya to doki imam gagal kijame ko daidi anyi ah, na naona salih ibn hassan anu ta kan kono kono kono ta ta hadithani al madani al ansari so kono kono ni munkarul hadis. munkarul hadith bi maana hadis, hadith ana ka iye ya sire ni lezi ka ore ni hadis. salih ibn hassan and wa hada kala hadis? hadith oh, ono ni the following qualities ọdún náà nyi ọnyà ònyi kakú ẹ̀sọ́ kakọ̀ nyi ọ̀nà mùdọ́rì mùdọ́rì ọ̀nà wí confucianist kakẹ́ bá mùdọ́rì ọ̀nà ònà èsì ẹ̀ǹjì rẹ̀ ọdún náà ònà wà ha bẹ́ẹ̀ ini lọ jẹ ẹdẹ dọjẹ ẹdẹ sọ kakẹ na dọnà mọ ọlẹ pàtó sẹkọ so agbẹwò rẹ ká ọ̀nà munkaro hadith ini hẹda hadith àmì màtòrò munkaro ẹdẹ mọ di hadith àmì so ọ̀rọ̀ náà nọ ni ìyá náà dọ̀yì ìbáni hẹ́lẹ́ hẹ́lẹ́ ọ̀bẹ àná àti dọ̀yì gbogbooro ọdún tó kọ́kọ́ yà bí ìzọ̀tọ̀ ìyá bùn bínú hẹ́lẹ́ ọ̀sùn ọ̀lá ní káka bá kọ́tà ẹ̀sọ́ ní ọ̀rọ̀ mẹ́hàn èyí yọ̀ mẹ́yìn yẹn àná abáyọ̀ ẹsẹ̀ mẹ́kọ́ abẹ́rẹ́ ní ẹnìbùn ọjà láti ọ̀lá ní bùnúbùn àbọ̀ náà kọ́pì fóònù wọn náà ìka bọ́ọ̀nù náà kọ́pì ju gún wọn ọdún tó kẹtẹ fa hadith of five hadith one thousand four hundred ibn hadith one thousand three hundred ninety-nine واخبرنا عبد الرحمن بن ابي بكر الطفال حدثنا ابو منصور احمد بن الفضل البرونجري البرونجردي انبانا بكر بن محمد بن محمد بن همدان السيرفي انبانا عبد الصمد بن الفضل انبانا خالد بن ايوب أنبانا عارض بن ابن حبيب عن صالح بن حسان أعطانا ربع قام صالح بن حسان منكر الحديث أو إذا زكنا لنا دار أعطانا نرسم عن محمد بن كعب عن ابن عباس قال قال صلى الله عليه وسلم إذا دعوتم الله ببطون ينقذكم إجوا على من دوان دايكا، هو ويردك ودوان جمعيني لا تسألوه بظهورها abúlé bóbá àtúlé mú wọn fádùá ọdún tó mọ́ni ni àwọn ọdún mọ́ni ni bẹ́ẹ̀ ni àfọ̀rọ̀ tó ìjúwèrè mẹ́ta ni sọ̀tẹ́wù bí ha òjò hekò dídí ní ṣe yìí. ọ̀sán tó mọ́ni ni hadith ọ̀nà dáre dọ̀ọ̀rẹ́ ara dọ̀ọ̀rẹ́ imaamu bagawi anamisharu sunna dọ́rẹ̀ mi tàhílì kìlẹ́tọ̀ọ̀nù dọ́kà hadith ọ̀nà èyí dọ̀ọ̀yẹ̀. ago ke da noy salih hasan rehnan we they what is e munkar al hadith okay e man kai mala imam e bagawi mo ako mo kara de no ko ka ko lahu bukhari mala ka to de ko lahu bukhari okay imam bukhari wa tanore kare hadith an atam non munkar hadith an do yi ala ana tadi fi hadith an ala ayni na ewa imam buhari imam bagawi abu dawud don mota na jadi dan ne eh eh yaso ya albani da al iz ibn abdus salam ba wa mani kai ene ba albani na do ifire albani ka ko no ka won oni o bage anno jihadul ilmi jihadul ilmi ana iya ga kemi jihadu zilmi je a rajul ilmi kemi jihadu zilmi amma yanzu mi kwana she yitu ina mura nan so na-adọla ha odi al-izz ibn salam masha da ha ma buhari da ha ma ha ọdọ ha mùsọ̀tò rasulillah anáà ẹgẹ́ ní taharij náà ẹ̀yìn ní tùnú bàmàlà taharij ẹnẹ́ àkàn ọkọ̀ náà na. mẹ́tẹ̀ẹ́ na àkàn àgbẹ̀numọ̀ náà àwọn onílábìrì dọ́nà lókùú náà kí ni yẹn sọ̀dọ̀ àwọn tó ṣẹ́rù ọ̀dọ̀ náà ti tẹ̀ dẹ́mẹ̀ ọ̀dọ́ kan lọ́la yà á tó o tẹ mọtò búrẹ́dì ìbìtì mú bolo di nù tẹ ìbìtì mú àwọn tó tàwé dé ìbìtì wà nàkó húbó tó tàwé dàkà kẹ́nẹ́kẹ́nẹ́ dàkìtẹ́ tó yẹ nù yàrá wa. masarautar rasulullah yana kanka masarautar kamari ne yaye a masarautar rasulullah finally warwiya warwiya an tare min ibn abdullah an abihi an umar qala kana rasulullah idza rada alayhi bidwa lam yahuttuha hatta yamsa bihi ma wajha aka ke warwiya an dai ni yawnan dai na sadu mutala hadis aka ko warwiya tin kai tu ganon siga to tamuri siga hanya ngave eh an ama na ni siga ti adi da nawe so siga nda o to so ka eh adi zo no nyewe now aga mi ka siga tu tamuri ruya ana na ka an ka ka ide ke ya gori siga tu tamuri ana nkizai ruya fukia يروى قيل إمام النووي إنه أنا شره شره شره المهذب في المجموع أوكا إنه أنا صيغة التمريد وعليه وين أنا كا يا إيه، كذا لين يوم يسمى شره المهذب أباني وين أذكاره أذكار للإمام النووي لين introduction and one of common أبقى تريان تريان تريان وعمل نفسي قام صيغة التمريد هذا آه ما إلي لكما بيانا أنكما أبنا تحديث إمام الشعيب الناوت حتي عبد القادر الناوت أنا لم آه àbọ̀dọ̀ rẹ̀ máa nínú sunan abu dawud volume one ọ̀ni abu dawud ní àdìsí ọ̀nà rẹ̀ page one thousand four eighty five volume one page one thousand hadith not not page hadith number one thousand four eighty five one thousand four eighty five. daudi ọka hadis yẹn yẹn ń wọ́n ní ọ̀sán volume two ọ̀yìn náà ni hadis number one thousand four eight five volume two page seventy eight hadis number one thousand four eight five i repeat sunan abu dawud volume two page seventy eight hadis number one thousand four eight five. ọka ntụmri aka ka sallallahu bi butuni wa pomori dan lele ina kan wata wala tasaluhu bi zuhuriha abira sere man ore mo ba ne pa e da farabtum e ubi ha ujuakum sudidi je ya mana mi sẹ́rẹ̀ o mi tètè kọ́ra abu dawud abu dawud aka ọka ruya hadan hadith min gairi wajihin ọka hadith on ara dọ́rẹ́ jọ́sì yìí ni don rẹ́bà dọ́rẹ́ abu dawud aka rẹ̀ wọ́n ní mutum an muhammad ibn kaab ana ìkejì oní muhammad ibn kaab ọjọ́ dọ́rẹ́ abu dawud káyè kúlù ha wáhìyà ọkọ̀ bí hadith on ni

ono di hadith dan event ako doi bobi lukman kasaka abu daud oni oye ona he tatu e kame ta hotel tatu burhanakum burhan baga yani nabago آه أمثال رسول الله إمام الترمذي ọ̀nà dáná fẹ́mi lè bẹ́ ẹni hadith ọ̀nì kérékéré ni. ok imam tirimidi ọ̀nà dáná sọ́hìn lè bẹ́ ẹni hadith ọ̀nì an hadith ọ̀nà ọ̀nà tó ń rí kàákẹ́nẹ́ ká ẹni báàbù rọ́bù ẹ̀yìdì ìnà dùá hadith number three thousand three hundred and eighty-six àmì ẹ̀fọ́ ẹ̀rẹ́ ọ̀gá àmì dùá.

عن ذات رسول الله إذا ما كان عن التعبان من النيل يا كاتي هذا سافر haka ilé ọ̀nà mi sáà fi súnú tó mu yìí and súnú ọ ní weakness yẹ́ mẹ́ tọ́jú tó ń lọ náà ṣẹ́jọ́ yìí kọ́ ọ́ náà ètò ìtìtọ́ nù ọ́ náà tẹ̀rọ nù ọ́kà ẹ̀yàn bá sọ ọ́ àgọ́wọ̀ àgbàpẹ́ ọ̀nà àkọlùbáni hun rẹ̀ nọ kakókò ọ̀ma nìkan wọ́n àkọlùbáni hun nọmba wán and wọ́n àkọlùbá ahọ́ wọ́n àkọ̀bù dàwọ̀ dáná díẹ̀ díẹ̀ dání bẹ́ẹ̀ wọ́n àkó arúnáwó tẹ́lá na arúnáwó tẹ́lá bìkọ́dẹ̀ arúnáwó tẹ́lá ìnàdá àdìsí ibn abdulsalam wọ́n aṣọ́ dá ha imaamu zakawi wọ́n aṣọ́ dá ha àti imaamu buhari akwai wala ilu kuma da hannun ko da ya kare yan da anyi ta tohwe ta tohwe alkali anti wasu ana sura kene wake ani ani da ti sada ni na wasa anya da sura jenen e, tank wa tank ti tadu de ni on in yo yo wasa ka do ka da dom ama ni da na donya da su da sura kene ila na na ga e ani ana so yi on to zo ga ka idza ta'altumullah فاسألوه ببطون أكفكم ولا تسألوه بظهورها أبي حديث أنا صلي كنا يوتا أنا أنا دايو جتي جري دوغا فو جمعنا إيه سنة سوري كا أبانا مهان كتابي أدل بنيا سنة أنا بي ميزكا أبانا سورة يونس أنا بي قرآن سورة يونس Surah Yunus ayah 39 to 44 ele ana bawa wonon and yes kilikman okele northern or the dead dan Surah Yunus ayah think call 39 to 44 Omori kelmen wee re niko 39 to 44 عمرك أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بل كذبوا بما لم يحيطوا بعلمه ولم يأتهم تأويله ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين وإن كذبوك فقل لي أملي ولكم أملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون ومنهم من يستمعون إليك أفأنت تسمع السم ولو كانوا لا يعقلون ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون amurika ezemen balkazabu enen bana akure ihirece kene anan ki lukman aya akure ihirece ini bimalam bima lam yuhid bima lam yuhidu bi ilmihi inta na ke kara inu yan lukman na yi musala hadith konya aka re kene wa ko yi musala hadith ewo abuko kene ka anu umar da wa sahiha wa an ke udelo eno ka kanu umar agu kore ka ka kan umar ahi enelal banana la ko aise umar ne la ilaha illallah ila na man kore ka kwem da man doi ba nono aka ku ma ro me lukman ne ni soye ti lukman ne deran ana ki galadima ne ya lahi albani lahi lamarana lamarana ya no ya lahi o ka lamarana yahudi lamarana ó ara ya ni kẹ. bẹ̀lkẹ̀zẹ́bù bìmọ́lámi òyìn tú bí ìlmí ẹni bá náà kó òyìnlẹ́ṣẹ́ iṣẹ́ náà kẹ nẹ́yìn ọ̀yàn wọlé mayatihim tàwílù àti nánà kàkà ó ilé tu àti ọ̀nàrẹ́ ayìrẹ̀ ẹ̀nà ẹ̀nẹ́ lórí lukman kẹ́lẹ̀ sọ́ọ̀sẹ̀ wọn bá mẹ́rin ní fún pọ́blíkà ó náà yín mi ọ̀kẹ́ ni ẹ̀wọ́n náà wọ́n ni wọ́n ẹ́ wẹ́rì nàìjíríà dùn ni ẹ̀rọ lọ kàtẹ́ǹkẹ́ ni iye ìtọ́rẹ́ ìkàrẹ́ èwo tó nù dúwà tó ọ̀kà ní àti dúwà yẹ bá tó burúhán kò ní kóńtù sọ̀dìkì àti kàmá ní burúhán dà kúkú yá dà ní dà hẹ́ ìmá àmọ́ náà bọ̀ dùwà yẹn mọ̀ àmì dọ́ ìlùkùmán dúwà yẹn náà wù màmí jìnnà dọ́ àhẹ́ ẹni nínú ẹni lọ́la òkè kẹ́dá náà buhari buhari kẹ́dí ìsanu tiẹ̀ máa rọ̀ wá bí mọ́nkàr. láàyè láha ìlànà. أين ذا بل كذبوا بما لم يهيتوا بعلمي ولما يأتيهم تاويل أباه أني أقول لك أنا نحن يعني لقمان نحن حديثي zai mai foran dukman na kona mi fatu bari ka subhanallah fatu bari ire ya ya na ka dukman no ye da so tu wọ́n ti tú bari abẹ́ àwọ̀ ṣé bari ẹni dọ̀ yìí nà kọ́ àmọ́fẹ́ tú bari àmì rẹ̀ ọ̀rọ̀ nígbà náà jọ́sí kàlá ní káyọ̀ lọ́nà ìkẹ́ dọ̀ yìí lukman bọ́ọ̀ bẹ yẹn ni àmọ́fẹ́ tú rọ́tò la ọmọ yìí kẹrin náà ni ẹni bá náà kàrẹ́ yìí nínú sọ́nà ìkẹ́ nẹ́ẹ̀nà yìí àn àǹkúmá ẹ̀ní ẹ̀yìn bá yẹn sẹ́wọ́ ayé rẹ̀ nà ذلك كذب الذين من قبلهم ẹ̀yẹn náà dìde tó lùkọ́ náà ọ̀nà bẹ́rẹ̀ bàmí ẹ̀nà ti màá rẹ̀ kó lè ìdílé ṣe kó. fanzur kẹfà kánà àkìbà tó sọ̀rọ̀ mi. ọmọdéka àrí ẹni kú ní eré yé bí bí ẹni tẹ́lẹ̀ àbẹ̀ dáhùn ọ̀nà mẹ́rin. lùkùmọ̀ náà bà ẹ̀yẹ ta ẹ̀yìn lọ́nà àti ìhùn nílẹ̀ lọ́nà ẹ̀yẹ so dìrì. sẹ́dẹ̀ẹ́ máa ń dìrì yàrá wa dáhùn máa ń dìrì lukman oni dara juma dara juma ni rijuma da ya mare tini kar wana da wa he da wai ne ka sabbi rasulullah ai da ira jami adana na hororo ada kono a na nke example ọ na-ada na-eza ihu dibia ọ adị

Adawa ya tu na da mu jiri kan la ila. Ku anfusakum wa alaikum na. Ku anfusakum wa alaikum na. Ku wale hada o. Ha huni na. Wani la shirata kalakrobin. Hada huni na. Adawa ya na na lukuma. Imam ya tu tini tini ku. Lukman wetu hii. Ya salam. Au omori la yo lukman omori elewa.

agbawo ẹ̀dá lukman ó bẹ diri ọ̀hún rẹ̀ nọ ni yà promise and ọmọ rẹ̀ promise ẹ̀ ni ló wà kàrẹ́ nínú ẹ̀nú ẹ̀yẹ yàn ọ̀ni ọ̀ wọ́n mi àtàrẹ̀ lọ́tàr wọ́n àtàrẹ̀ fitan àni ẹ̀kú lẹ́lẹ̀ ìsánu máa là yà là. ọ̀rẹ́ rẹ̀ ni lukman ẹ̀yọ yà dìbò mi hadith náà máa ń lo àná ní ìtẹ̀ ọ̀nà ọ̀ni ọ̀ yà because hadith ọ̀rẹ́ ní hadith tí n kọ́ hadith. àbílẹ̀ máa ń lo àná ní ọ̀. ọmọríkà ẹlẹ́nẹ́m ọ̀hó àárà kẹlẹ́lá iná wọn náà ké kúrẹ́ yóò jẹ́ àmì ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين أين لأننا نايك إبعاد دعو أبي حرام na yana kiboyin ebe ato ama omoyo no kuye hu ona ni idete abụọ abụọ. etani akai dukman lima unu yata aya no miska don meri jane tele na unan omurika وإن كذبوك فقل لي أملي ولكم أملكم أنتم بريئون مما وأنا بريء مما تعملون أبعوا ọmọ kàdúrà pé ayé adáàkú ìrẹ́ṣẹ́ àgùnmí jáhìlìtì àgùnmí kọlọ́rà wà ní mọ̀rúnchí kan dúse wọ́n ń dáì mọ̀rúnchí kan dúse wọ́n rí epipite wọ́n rí geobite wọ́n mọ̀ ní ìrẹsìlẹ̀ta dáa ní ẹgbẹ́ ní green náà ká dọ́ọ̀ máa ń ṣe tó ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ náà ẹ̀yìn mọ̀mẹ́tò wà bọ́ ọ́hún náà. ẹ̀hìn ẹnu ẹnu lé mánì mi ẹnu orí ọdún tó ẹ̀yìn náà lọ ọ̀rọ̀ wa ẹ̀wò mọ̀rọ̀jì mọ̀rọ̀jì kan dùnsè ọmọdéka lọ́dọ̀ kọ́mọ́rọ́ àdé àkú ìrẹsẹ̀ nsọ́ ọmọdéka ọmọdéka yẹ bíkọ́ ẹnu ẹnu bìrẹ̀ ọkà ẹ̀

ẹnẹ ọ̀nà àmà ẹni àmà nù wà kàná ṣe yọ nìyẹn ẹ̀dẹ́ máa fi kọ́tà àzáwọn ní ká ṣẹ́ẹ́dì máa nìyẹn ẹ̀ yẹ yọ ya àbárí omi àbọ̀ èjì jọ àtàwọn àbọ̀ yìí tó adúlá ní ẹ̀ ányẹ́ ìyẹn náà ká abẹ́ káyé bẹ́ẹ̀ ìjàkútu ti amịsị mmanụ ịrịọ n'ọta anyị ri na-ahịa ọda lukman nye n'efe bọjetị mụnyamụnya ọda anụ anakụma ee a karịọ ka jihad emi jihad na-eke jahazen kaho ẹwọn ni màá ni yẹ ẹwọn nu lele o lele ẹni mọlẹsẹ àmọ wẹ yìí nàjú dana dàmú lọrí àwọn gàdú ọdún la dọgẹ ànọdù kumanu láti gẹ yí àná àwọn kọ́ mi dédé yìí síbi two thousand and two ọ̀rẹ́ àwọn dáná àwọn àmà òmùnì náà kò gbọ́dọ̀ wọn náà rí ẹ̀rẹ́ ìhẹ̀yìn àrí àná ẹ̀rẹ́ ìdíjọ́ nkẹ́lẹ́ ìjà nǹkan orí ìjà nǹkan but àmà tàrí ìjànà wọ́n pè pé ká wá wá mi yìí ẹ̀rẹ́ ọ̀rọ̀ wọn ní ìgbìmọ̀ náà kò wá hà ẹ̀nà ìkọ́ ọ̀wọ́ àmà dìmọ̀ wa kọ́ ní àdìbẹ̀ yẹn yẹn mr just one minute two minutes mala play and dáa dọ́ọ̀ bá ń tí ní kàfẹ́ sọ̀nà dáa ti na ìgbìmọ̀ dọ́ọ̀ wọ́ rẹ̀ kàgbẹ́ni ọ̀kà kàlẹ́ hàkìmíyàtú àgbáwo sì lójú yà mí. عن ايه تعود يا أنا ما فهمت إلا كلمة الجنود انا قبل ذلك أيوة هذه الكلمة هذه الكلمة توجه إلى أنصار السنة وأصحاب الحديث أنهم يريدون على معالجة بعض المسائل الشكلية لا كان إلى ينايكا يعبرونها ثانوية نعمل نعمل secondary أبداني ومانا كدال بانك إلنا مانا كرينون سي عمي تهمة دي ها أكيو زي هني رونجلين دي ها أنا وقد يتفصلون التعبير ويقولون جل بشأن من القشور وعنده إباعة الوقت حولها وأنهم آه، لا يهتمون بما هو أهم من ذلك ọka den aka aka ene dume ha ya na ka ka ebuke ha ina ni ta onye ya na ka ọ primary you know to discuss why they better ka that is man why man not done ọrụ ahụ rẹ dùn rẹ but ere nọ nọ abụ ìdìbò nọ gẹ den kiri ebọrọ ya den ẹni tó bí ayé azan ya ka ni kí na kí. أنا الدماء إنني أنا وم إذا أنا أنا الدماء إن أنا أبتو أنا الدعوة وهذه كما قيل قديما أنا نعرفها آه، من أنا تهمة نعرفها صادرة من أعداء السنة وأعداء العقيدة الصحيحة. أوكا أعداء أنا كان كان في الشمسنة أبن كان هيك كان كان oyi da kola oni aada isunna oni ni sunna nan kilikuma eyi sunna na me kura na nu kwa na okwai ama darewa bokwai da ama idarichi bokwai ama dada akudala bokwai akuju mene ne bokwai one of the aada isunna abi na rawo eh da ka ko da je jidu na to won ya na ba oka aada isunna ai wani ne no hore hore àti àdáì àkéèdè àtàhì àtẹ̀nà ìka onígbàkí láti sọ yìí hẹ́rìn ìkùmá náà dọ̀ ọmọ èyí ka ẹ̀jẹ̀ dúró mórí yìí ìkùmá nìkan mórí àkọsálà kí rọ̀bù ka ìṣẹ̀lẹ̀ abẹ́ àwọn ẹ̀hìn kálá tó pèlè ẹ̀yẹ. وأولئك أقوام يحلون بما يتواعون به ولا يعملون من أجله يتداعون بالاسلام لاقامه الدوله المسلمه. ọkà ẹnẹni bẹnẹgì di important tó ilé ẹnẹ kàkà ẹnìyẹn bẹẹ dọkẹnẹ kọ ẹtẹ dẹ nẹmẹ dẹ yẹ lé okẹnẹ ká ìjọba ìjọba ọmọdé ìjọba ìjọba ọmọdé ọ ikọ̀ náà ìmọ̀ àkọ́tọ̀ náà nìyí ọtún dẹ yẹ lé onílé ẹnẹ kàkà ẹnìyẹn kọ ẹtẹ dẹ mẹ dẹ yà kà kẹ báwo kàmọ sẹwọlì láàyè ìkọ́mọ́tì dọ́wọ́lá àlè ìsìlámì yàrá àwọn láàyè ìsìlámì sèw ama ina idanu otu musulman na ọgba ti jẹ nye tupu sa akọrọ ọyọ ana ya imam a ẹra ina eyi <laughs> ah ima ọ̀nà da ayi awa ni kọmọtì dọwọtì islamiyya aka ni sọsiyẹ tu muslim bẹyì tu muslim ẹhẹn the next result eh, eh, ummatu muslim يعني ده حركة الإسلامية لم أستاذية الإعلامية أنا بديت الدولة الإسلام أنا بدأ يأخذ أقوى سيبولي مقارنة مع الدكمان duk ya nauka da kaka kami a tulila a bara na wani mai yana da mukara lukmanu ka sai mukara lukmanu ya ci jina su yi ilo da mutu skuli fọlá kẹ náà rẹ ni a yí kọ ọdún náà ìka èmi ò ní ẹgbẹ́ ìlẹ́nu ìgbẹ́ ìtura àbẹ̀ ẹ̀rọ àbẹ̀ lukmanu ọ̀nà náà. أما بعدك هجة وعلينا الحاكمية إن الحكم كان مريه يريد كان مريه يريد كان مريه يريد ما له بمحاربة الطواغيت يعني وبتحقيق أن الحاكمية لله وحده هذه كلمة حق الحاكمية لله وحده ولكنه ọjọ́ ní ojú ọkà yìí ọkà ní ọ̀nà tó yẹ nà mí abẹ́ẹ̀lá kẹwọ́n yẹ nà mí bẹ́ẹ̀ pẹ̀tẹ́ orí ẹ̀rọ àdé àkíní ọdún láì bẹ́ẹ̀ kó kọ̀ nàró dá ìjọba àkùrẹ́ kó kẹ́ni pọ́blẹ̀ mi ni ọtún dẹ́ akáka alihakimi ẹ̀tùlélá alibanika yìí kálíwọ̀n náà kàlí akíní ẹ̀tùlélá lọ́kà ni ọtún kálíwọ̀n ẹ̀tùlélá ọmọ dọ́kadọ́kítọ́ yìí alihakimi ẹ̀tùlélá wàdàhùn bẹ́ẹ̀ kò ní sọ̀nà bẹ́ẹ̀ wọ̀ ṣé lukman kọ́ ọ̀ka àdúgbò ìfọ̀nù wúrẹ́ bẹ̀ hẹ̀ ìfẹ́ ìdáni ọkà mi sọ́yìn ìwà àpọ̀ ọ̀la And that's what the best was and that's the way kò ní àní àdé tàbí ilé ìwé náà kẹ̀ ọ̀ndẹ̀n ọ̀dùkẹ́tà àdìsí ànàbọ̀nà kọ̀fì ẹ̀ and yọ yìí àkè àdìsí ọ̀làkà sọ̀rọ̀ àwọn best of ẹni kẹwàá kẹ ẹwà ní jáìrì tì wú yẹ jáìrì tẹ̀ ewu náà mẹ́rin best of ọ̀nà ìbá ọ̀kà kọ́ni rí ẹ̀ẹ́dẹ́ ìṣe ìṣe so wàhálà òun ni nìkan dányọ̀ káàkiri hakimi ẹ̀tọ́ lè la azani kamaye ẹ̀dẹ́nẹ́ni ahọ́tọ̀rù máa nà lè hakimi yá fi muharobe fi hukam àtọ̀hù ọkàn náà lé ní nìsí ilẹ̀ hakimi ẹ̀tọ́ lè la bẹ́ẹ̀ ni mi sàn dòkítọ́ àáfà ìṣekúmúrú gọ́ọ̀mẹ̀tì kìnnìkan ọ̀tá àmà àbẹ́ẹ̀ ní ẹ̀wọ̀n ọ̀dọ̀dá ọjọ́ náà ká ti kòlókò mọ̀rọ́ in ọkòlókò màtẹ́rù àrọ̀ ìyàtì yéèbù máa ní ájọ́ ìwọ ọkọ̀ náà rẹ̀ aláhi dàjà láwọn kọta náà dàjà wáyé dàjà lè ń kó dáadáa ní mímí dàjà kazak ó lè ṣe ara rẹ̀ báwo we are sure kì í má imam dàjà lọ́nà imam olùkúmọ̀ ló kó ogun ẹ́ mo ṣe èyí yé èyí dáìka iná nìyà ó la brazil kàdé àwọn abrazil ti bẹ mujahidi hafizahullah ẹ abrazil kan náà iná òjò ìdè rẹ ní alibaki ẹ rẹ wọn òun náà ó dò sẹ́yìn ah, kàdé sàn bẹ́ẹ̀ ní kálí àwọn tó kó kàdé sàn bẹ́ẹ̀ ní kálí àwọn tó ní ìfúlẹ̀ àwọn. معنى لا إله إلا الله Bàbá ìjà ìdáná mi lé ìfìsì. Ìyé kẹta mo náà kẹ̀. Máa yẹrẹ nà. Gba ẹnyẹ́ rà rọ̀ ní kòrẹ̀. Ọlẹ́ ìlú ọ̀nà rẹ̀ lọ́gbà ní àkàn. Àtọ̀hídù awàlà. Àtọ̀hídù awàlà. Àtọ̀hídù awàlà. Àtọ̀hídù awàlà. Àgbáníkà yìí, ọlọ́dà àtọ̀tàn àkíní ẹ̀sìn láì. Àjẹ́rò ọ̀nà ní tọ̀hídì dáa. Andá ẹ̀rọ Afghanistan, Mujahideen of Afghanistan, ìjọsìlẹ̀ tó kó o dáìka ìdí ẹ̀ ti ṣe rédíìs inú ayé bára bẹ́ẹ̀ na kọ́ ọ́nù àgùkẹ́dẹ́ nìtọ̀wí dá wọn á nìtọ̀wí dìda ilé pẹ́lẹ́ lọ́tọ̀ ọ̀nà kò ó dìrú nẹ́nẹ́ ọ̀jà kan. ilé ọmọ yóò tó ilé kọ́ náà ẹnìkan àyín dá iná dáná láyìn kúrò sẹ́yìn mi. owó òwì adúlọ́sì àbẹ múlùkù dín ní ìkùmọ̀tà àgbà nìyí ọmọ náà ṣe yàn gbọ́ ọ̀kan níbi lọ́bẹ̀rẹ̀ sáàmì ọ̀nà àtàyèrà bí ẹ̀nà ẹ̀fẹ́ pírífáì tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ àrọ̀ dání burhanu dín rọ̀bani abẹ́ àrọ̀ burhanu dín rọ̀bani ọ̀nà ẹ̀yẹ ọ̀dẹ́mọdá aláàbí ọ̀nà ìrẹ́pì wọ́n mẹ́rẹ̀ fún mi nígbà tó wá ní abdullahi dọ́kítàr ẹ̀nà ẹ̀nà before commandant abẹ́ni that student as student are different azanika tawhidu awalan التوحيد اولا التوحيد اولا هنا كلمه معانا ده الثالث هو التوحيد هالدين اه اذا يرجع من التوحيد يرجع لكنا اما اوان وقت عليه البيضة امولي امولي امولي رحمة الناحية الحاكمية من أعلى الحكام في بلاد الإسلام الذين يحكمون بغير ما انزل الله مع الاسف الكبير ولكنهم لا يحاربون الحكام الذين دونهم ولا فرق بين اولئك وبينهم من حيث لان هؤلاء وهؤلاء كلهم لا يحكمون طبيعه الله. أفهم أنا تعرف أنت؟ gbàgbọ́n ayé àti ní àti ní ti náà yóò ti jọba kọ̀ọ̀ fún ọ̀pọ̀bàlù ìjọba ìwádìí ẹtí islam lọ́wọ́ àmú ọ̀pàlẹ́ ẹgbẹ́ ìkẹ́ yàtúmọ̀ náà bẹ̀rẹ̀ náà àgọ́lọ̀ lọ àgbọ̀nù ìkẹlẹ̀ àmọ́tà káì máa láàbà bí ìṣèlú àgbọ̀nù ti very unfortunate àgbẹ̀kọ̀ wọn kọ̀ gbani àti bọ́ọ̀lù àmọ́tẹ́kọ̀ lórí báàmú àgbẹ̀kọ̀ ìbẹ̀rẹ̀ náà àgọ́lọ̀ lọ àgbọ̀nù náà nàkà àgbọ̀nù tó yẹ

ẹni ojú ọmọ bàbá àjìmọ̀ náà kan ẹ̀sìn wọn. albani kìlá ìkẹsẹ̀ ní kí náà dàbí albani kìlẹ̀ náà nyọ́ nyọ́ rẹ̀ àmà àyìn lè yìn ẹ̀họ́rẹ́ àbá kan náà dọ̀wọ́ kéde kéde nyìmá fún tó ń tó múrí nyìmá ẹ̀họ́rẹ́ sọ́ọ̀bì àtọ̀hídù àwàlẹ̀. لأنفسهم وفي من يلونهم كل كل رجل هي كما قال عليه السلام كلكم راع فكلكم مسؤول عن رعيته فهذا الراعي حاكم في أهل بيته فهو ينبغي أن يحقق فيهم شريعة الله وأن يحقق الحاكمية لله في حكومته ثم قد يكون له دولة أكبر قد يكون مثلا صاحب دائرة قد يكون معلم مدرسة قد يكون مدير مدرسة فهناك ينطلق على قلبه albani ka ye ɛnɛ n'a kari ani wala jadi ni dɔn ka a bɔl lari ɔga ti ne yi dan a bɔl n'a kolo pa yɛrɛ a o de k'i dɔ ye ɔn mɛ kɔɔri albani ti dabi awon ɲɛbɔrɛ bi hake mun ala ali bɛyi ti a bɛ awɔ then o ma mi hake mi nɔ lila yɛ wa yɛrɛ mɛ albani kɛlɛ n'a mana kɔlɛ kan ɔka huna ka kɔdiyɛ konu mudarisan wa kɔdiyɛ konu mudiru madrasa a bɛ awɔ. anaye mudiru madrasatul mahad ayé lukman ni yẹ ká ehute ẹkú ọ̀rẹ́ tó wọ sátidé ọ̀rí sunday èbúrò kò múlí ọ̀nà ìbírí yahudi sọ́dọ̀ àti sunday on saturday dẹ̀ lẹ́yìn school malam baki malam uh, bashir méjì gùrí eh? school ní islamic school ẹkú jáde tó wẹ̀. Sunday Friday. Eh? Sunday Friday. Amen. It's my area, man. Amen. Eh, in one, I can. And in school on Sunday, I feel, I feel Islamic school and I eh, in degree. And in school on Sunday. Yeah, my oh, oh, my new. Oh, professor, my new. Imam Malik Islamic Center, I'm a degree. Ah, Al Kenemi school Al Kenemi, my degree. Atanabo, Kaduna Island, at Gumi College, Man, eh. Look man. a Pilorin kuma Lukman wa don hakimiyya in school awo enyo hakimiyya ne ere ye were ya aiwa eh, eh. so aka kunyinyi ma ile na dawo and dan bindi o no na now Lukman yake Saturday Sunday any school and as work is coincidental ka do Saturday Sunday on tomorrow is Saturday that we age ah. January Yahudi dagora ya tuwa ihe nọ ndị ya ka omori amen yomde samole te dọkọ ihe nọnyi anata ko yin badọ tuwọ senya ki dana meka ya tuwọ saturday on sunday ehuru pe ehuru ọmọ ní ìsanaza duwe lọ akemi atiri lai skul lẹwọ ẹwọ ẹnyẹ nwome da atuwọ friday thursday and friday ani wọ́n lè kẹ́hìn tó lè fún àná kan ni ọ̀yẹ̀dá ìké ọ̀nyẹ́ اه وينسى بكليته دعوته ان الحاكميه لله، لماذا؟ لان المقصود فقط محاربه زيادة من الناس وهم الحكام ثم محاربتهم بماذا؟ فقط في الكلام ولا شيء من العمل والعمل يبدا بالدقه في الصفر انطلاقا من الاساس. Albani كلام eh, man, for a كنا for years abira kene ko ere banyan establish an ete ne ure no hakimiyatu lillah hakimiyatu lillah azan kele ban sa rume yani ita rume azan no re ni ba ka فهم يختلفون عنا نحن نبدأ بما بدأ به رسول الله صلى الله عليه وسلم بالتأكيد لسا أصلا أولئك كأنا وعلي أنا وين وعلي وأنا كذا تبنا معنى لا إله إلا الله وإذ قعد وأنا أضرب هم وأنا صار آه إذا إذا تبغى أنا نسيت أقول أجن قال بالي كاي مسافر رسول الله ok wele ne eni bile nyi den deba zile nyi ade ne ne kene nabda ya aben kene nyima lima bada bihi rasulullah sallallahu alaihi wasallam idan nan to mori nyima ana ka ko la ta tauhid dan god we wa mi da wa duwe believe ka ba nan aben mo ko mori hin ya mi taking agara ku da lero ko mori yawe so ta na nyi tauhid da da ro ga do se amai ne la halbani de

wàláì táwọn tí náà lè yẹ lóye ìkọ̀ ìtàn òyì àbẹ́ àwọn ó ti lóye ó ti pẹ́ yìí tó àgbẹ̀ náà ní àwọn àwọn àdójúkọ ní ìwúrẹ̀ ká lẹ́rù rún àmà ilẹ̀ ìhàdí ẹ̀mìrẹ̀ wọ́n wọ́n máa làm àbẹ́ àwọn yẹ wọ́ bí àyà wọn yẹ ní ìjà rúwà náà ìjàgbọ́ ilé ọ̀kadì kìíní ọ̀dọ́ nínú ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀mí dẹ́bi wọn. and eh, <laughs> mana kẹlọ kàwọn nìkan àárín ẹ̀yà dìbì ọ̀nà sẹ́ńtì rẹ̀ nà bẹ́ẹ̀ and ba bɛ enyi ni ɔna ka bɛ no convert ile ni nke ze enyi ile anabo lukman ɔrɛ ka seriously ɛni hijira no ma nana ka bɛ ni aka akɔnye na ɔnyɛ ɔnyɛ ɔnyɛ ɔnyɛ ɔnyɛ gana wallahi ɔnyɛ na ɔnyɛ ɔnyɛ gana na ɔna mi ziyara lukman ne no na ahi imam kurtobi dɔnya ne ne wɛtɛrɛ imam kurtobi ne no ka mi ka ɔɔ ah. lukman ɔrɛ ka anyi arwa ni kai aya be na konde mu albani aya ni nyi suru de rida ke le rida ntare ado ama lukman onyi suru ana kumoni jisu wetu yo abudi mwa atani ade uzama rawo ọ̀rọ̀ ní ti wetu yọ ọ̀nà àtọ̀ náà bẹ́ẹ̀ ṣe ṣe adé tàmáwù mí nàná zùn kùmá mi kí ní àgbẹ̀ nìkan lè rántí dé òde àbí ní ẹ̀kọ́ òkìrẹ́ náà kàn án tó ń tóbi yàn mẹ́ ọgbẹ́ kàrọ̀ mẹ́ àǹtà abẹ́ náà wọ̀ that is seven pages discussed with anon abu sama assessment abu ete mẹtọ ni ẹ ṣọnà dùkúmà náà ilé kan mẹ́rin page bá bọ́ka so ẹ wọn náà nílẹ̀ náà mẹ́tún lọ àwọn ìkíni tó ti yé náà dọ̀ ọ́ ọ́ kò rí ìdá ẹ wọn náà nọ náà nọ nọ. ọ̀nà dáàrí àbàwò kàkà sí ní zero ẹ wọn náà nílẹ̀ náà mẹ́tún lọ ẹ nọ nọ nọ ẹ wọn nọ náà kọ́ ọ̀sẹ̀ ètò ọ̀ lè rí àbọ̀ mẹ́rin àkàwùjọ náà ana ana onye kwa na wa albani agwa aka mu jana izo noy oka albazo ka na nka eh, onye na onye na miziara ana wallahi onye na eh, onye na miziara dalbani okale no kene doko ahadith then eh hadith konya ba ahadith adana doka doka aka yi ka aka aka asare ne ha oganya abala auto mri jin kasanya nale no kan umana abuta ena ikukuta lero later jere etinyete tinyete lanto mrika inni kuntu nahaytukum an ziyarati alqubur fazuruha ma fika ni kazile nikutani na ziara wako nani ni anando ni mahali ka nye afta nene tanara kwa nani na ena kwa kale kadida nyameni لم تملك عزمك لعن لعن رسول الله الزوارات القبور أقولك لكمان هو عربي لا تقول هكذا ذاك الزوارات صيغة المبالغة هذه أقولك أقول تملك هكذا الزائرات أنتم هناك كذا زوارات and about not any controversy mindful of any or don't come. Our controversy time ke Allah wa inni utitu majamil kalima.

anawe enebe nan onya no de nan takera ya mo yo kakai daga na onye mo sallallahu alaihi wasallam oni ni kuta era ko na ziyara dai aisha da ta kwete kwete kwete da ma wa na na ala asalama don dome doruka aisha ti ma sara dɔ ayi ka aisha dɔgɔ ntomori tɛ mo fɛ tɛ ɛɛ dɔ tɛ mo sa o kɛ ne tɛ ìjọ́jú ní mi ẹ̀ divorce nínú mẹ́ dọ́ àfọlọ́jà ìrọ̀ ìlànàkẹ̀ kàlẹ́kẹ̀ jìbìrì mi àsọ́pàá yìí àti kí dọ́mà ní ìmọ̀ àìsọ́lá àìmọ̀gọ́ dẹ́ẹ̀jẹ́ ro ka àwọn kótó wíwèé rẹ̀ àdúrà mọ̀sánì. ole controversy to hai di malaka jibril ko muri kono wakara kono kwete era ondo na badua ene ni ti baqi akabe ni hizo na ijo ndire ni jelba ho jojan mure piko doku yan ndo mure sa dua bezo da sha do nan a sa mere konto muri o barikene kiri dole de jwang ne hi ijo ne we ki te jodan da all of that Antamuri odoka Aisha sema na mimi. Sema na tu. <laughs> Aisha so dai kwa kuondoka ya Aisha. Ana ndizo na mwen. Aisha. Tumle na gando yake kwa kwa hana nani. Kwa ah sema leo dai shaba kama kama. Wewe ukitoa hewe ana mkono wa kutoka huko. Ah wala kana nyama wale mwangu. Antamuri haka Aisha ka anikameka kasale waganya tuwe si. Je, azani man hari hadithi الزوارات إلى نجيب ابن تيمية إن ابتداء صراط المستقيم دي ابن تيمية رايك عن كاين أدنا هورا أنا أنتم لياكني أني ابن تيمية الهراني عليه رحمة الله أوكا لكن النبي صلى الله عليه وسلم رخص في زيارة القبور مطلقا بعد أن كان قد نهى عنها كما ثبت عنه في صحيحه أنه قال كنت نهيتكم أن زيارة القبور فزوروها وهو صحيح عنه أنه قال استأذنت ربي بأن أستغفر لأمي فلم يأذن لي واستأذنته بأن أزور القبور قبرها فأذن لي فزوروا القبور فإنها تذكركم الآخرة أو يوم عنها أوكي مطلقا أعبدا تنورو تنيني أنتم الألاو كونوا كعنيني

sáà wà náà jai, ẹ̀ mana àjà ẹ̀ àmì tóhitóhi kẹ́nẹ̀ àjà ẹ̀ tóhitóhi wọn ní kẹsẹ̀tì rẹ̀ rẹ̀ kẹsẹ̀rẹ̀ ẹ̀dá kakọ sẹ́dá àgbà ní kànyẹ́mú náà àmọ̀tẹ́lẹ́tì rọ̀ṣùlá so ẹni rẹ̀ ẹ̀ ọmọ náà rẹ̀ kọ̀rẹ̀ kọ́nyẹ́ ní rẹ̀ sọ́yìn dɔkɔ o dori o dɔn albani ahmed kama ka lukman ka ye albani ɔnɔ aruhu jɛbi saudi ɔli dɛ albani dɔ han dɔ ọ̀ọ́ ìmọ̀ àrọ̀wá ìjọ́rí saudi ga sẹ́sọ́nì saudi wo ni teach islamic university purpose three years kẹ́ndẹ̀ bá wò dán and báwo ni pẹ̀lú kò bẹ́ ti kì í sọ̀rọ̀ ìjọ́rí ní islamic university don create uliyatul hadith faculty of hadith ọ̀rọ̀ create and don ti kì í sọ̀rọ̀ and wọ́n lè ti ti kì í sọ̀rọ̀ dáa mọ̀ yí méjì wọ́n kẹ́ndẹ̀ àgbẹ̀ni ó ti àgbẹ̀ni ìkànnì sílábọ̀sì rẹ̀ tẹ́gbẹ̀ni ọdọ́ kan ọ̀dà tó ń ké ẹ̀ ní ẹ̀mú àká ìkànnà sí lagos wọ́n ti sí lagos ní kó wà bẹ́ẹ̀ ni dọ́kítọ̀ abẹ́ nínú láìbẹ̀rẹ̀ dọ́kítọ̀ wẹ́rẹ́ gbé nìyí nínú ọ̀nà sí lagos àná. ìdáhùn yóò ní gbọ́ ẹ̀hìn akadá ni ọ̀nyẹ certificate ẹ̀ akọ́lẹ́ kí certificate ẹ̀ wọ̀ no matter bẹ́ẹ̀ yẹ no matter ọ̀nà mẹ́ náà exam àmì exam hadith advantage provide iná advantage kò ó ló bọ́ọ̀rù náà báà bọ̀. ẹ ah, kọ́nà eh, wà lọ́kùn na ẹ lẹ́yìn àná abẹ́rẹ́ ìsìkọ́ráì lọ́dún yàrá kàkà sọ́ra wọn lẹ́kọ̀ọ́ ìtàn ọ̀nà òòyọ̀ náà lẹ́gbẹ̀ẹ́ nílà yín kí pẹ́jọ náà kàárọ̀ ọ̀nà oríkọ̀ọ́yọ̀ lẹ́gbẹ̀ẹ́ ní kókè nínú alhamdulilayi látẹ̀yìn máa tààrí ìjọ ìdíjọ náà dàmẹ́ tá a bọ́dọ̀ ní ní pẹ́ẹ́sì ọ̀nà kó àpáta tá a exam ọ̀nà kíkọ́ ẹ̀mí ṣe kó tó mọ yìí. alamzan ọ̀nà ọ̀nà alamzan ọ̀nà kílẹ̀ yóò yà ilé tó mọ yìí lè yẹ ègìdá náà wọn náà kọ́ lọ pé àdìsẹ́ tó mọ yìí. dágbàníkà ayà gbẹ́nìtà kẹlẹ́ dágbàníkà o ẹ̀mẹ́ náà kọ̀ọ̀kan nìkan ọ̀tẹ́kùn láàánú àbúkáyé ọmọ yìí kà ń tó mọ dọ́tí àdìsẹ́ wa nù. من سئل عن علم فكتمه ألجأ باللجام من النار يوم القيامة ọna awụsile ihe nọrọ gị zaa nụ ya ntụtụtabe wee ka ahụ agbanika ntụnhụrụ aka akụkọ ọhịa aba asị gị pa akwụ ya na asị gị pa tuo pala ụdị ma nta dị tuo ihe ma nke ya ma yada ihe nọ ka ha wee onye ịna nledị na ya tụmụ na ma azal na minal bayina min ba ma bayina hụ dinas ko ehe ụlaika la'anahumullah wa yalanahumu la'inun adọ́dà fúlẹ̀ mi agbanijẹ́ ẹni kíláàsì mi ọkọ ní pẹ̀jọ́ náà àdán alẹ́ ìjà àbáyé pẹ̀jọ́ ń tún ọ̀nà náà gé mu àtàkà àkàgbé exam ọ̀dọ́ yìí tún náà tún mọ́lẹ́dà àkàtàkà lọ́nà ọ̀là mi ti rí ẹ̀sìn lọ́dọ̀ ìdíkọ̀ ọ̀ka ọ̀nà ẹ̀dá ìrọ̀lẹ́ kí lọ́dọ̀ ìdíkọ̀ ọ̀dọ̀ lọ́dà dáàbẹ̀ ẹ̀tẹ̀rẹ̀ dáàkọ̀ ọ̀yìn lábọ̀ sí i lọ́wọ́ ẹ̀ máa ní ọ̀rẹ́ máa ní jordan ilé ìtì jordan lọ́nà kọ́lá bó lé ìkìtì ẹ̀mí rẹ̀ àmọ́ dɔw tama yɛ ne a mɔgɔ si yɛ dɔ ka ku ɛni hini tu de dɔ ye kele ala bɛ yiri jani alibani awo na maa la kuma ni ka alibani bɔ bi arabu jɔli sɛ o di k'a kɔn ye dɔw ki yahu de pirintu ani ka kɛra zahiri shahu se pirintu alibani and maktab alislami ɛnɛ bi publicers ne publicers alibani kɔntiri ti maktab alislami yanni. lebanon abẹ́ àwọ̀ àgbo ìbẹ́ni ní èyí lẹ́nu bá kó àbánu ẹ̀rọ amọ́tẹ́bù ìsìlámù òfin ìjánu lẹ́yìn ìgbà òde mẹ́tìrì tó ẹ̀lbẹ́ni ìkúmọ̀ nà kàwọ́ kéde àti gára yẹtẹ́ inú ẹ̀yà tán tẹ̀máàmù nínú nù lórí mẹ́rọ́ọ̀rì lórí kò ní ẹ̀rẹ́ èrè kúrò sàlẹ̀ kákọ̀ ọ̀yẹ́ ni àgbẹ̀ náà náà fíkì ọ̀nà samaru mustatọ samaru mustatọ ezeri wéere wéèmù mẹ́ba kẹ́nọ́ọ̀rì ọ̀ma ayé sọ̀rọ̀ ní bá three thousand naira three thousand naira man kí dọ́kù hẹ́tẹ́n fatihu baari malam yinu sọ̀rọ̀ ẹ̀rọ yàwó fatihu baari ọ̀yà ọ̀yì fatihu baari fifteen thousand kó ìrọ̀wá ìdọ̀lì bátú bá rí èsì mo lè sọ sáyé mi ìrùwá ìgọ̀lì ìrùwá ìgọ̀lì is just six volume, six volumes fourteen thousand bátú bá rí èsì volumes fifteen thousand if and if six volumes fourteen thousand dan ní volume volumes fifteen thousand mọ́là wọ́n sọ ní bá pọ̀ hàn èyí pé tùtùmán ọ̀bẹ ẹni kàtẹ́sẹ̀ náà ọ̀bẹ nìyẹn ọ̀bẹ jẹ́ ẹsẹ̀ kẹ̀yẹ́ dọ̀ mọ́ kúrò ìgbà nílẹ̀ ọkọ̀ bá kàkà gbọ́tẹ́ni ìwọ náà bọ́ iná òkè kéré nù gbọ́ ìgbà yina lu bo mele ka tele ba ni tunu da ka do kra hina do katare yini o ko no pon la ta ka gote e nu kene ka dar hu a ta u javen and never been na condemn and in a matter that is that yini eh lukman kai lukman ka dayo be yimi ara re mi ka kan tukman ka yi abẹ́rẹ́ rẹ̀ kẹ́bà ẹ̀rì yahudi ọ̀tún ẹ̀rì yahudi ẹ̀tọ́ ẹ̀spọ́nsọ̀ albaniko abẹ́rẹ́ rẹ̀ nìkó tinu kwan lẹ́rẹ̀ tọ́nà sákì dọ́nà tọ́lá ẹ̀dọ́kà albani ani european náà nàbẹ́ àwọ̀ ìyá àdọ́ albania náà ní europe kó arin imam buhari yana labarin an lori ni an russia so wetro ya gbani agogo wani euro buhari wata wani wetro da imam ọrọ ọrọ ya anara bẹẹri ni the best in arabic today nọri see by way anara bọrin imam muslim asijistaniyu and naisaburiyu naipuri ani di ɛlɛ n'ɔlɛ nu imam muslim ɔnɔnɔ mana anara bɔ ɔlɛ nu ɛni kuma n'ɔlɛ kɔrɔ ntɔrɛ kanu ayi jama nu bɛlɛ o yɛ wa yɛ lɛ kumukumi ebi mu hajj ala ala sɔla ni ɛfɛ ɔna bi kɔ sɔla ni anara bɔ ɔlɛ nu tó o náà dɔ bɔlɛ sɛbi gɛrɛ tó ikú tẹ mu fɛ ɛlɛ wọn ní ìdókòtò la ka sɛ ɛnyɛ wọn nana o ìdɔwɔli ni a b'o yɛ wuli ɛfɛ ɔtɔ. tẹ́tẹ́ lọ́jọ́ kẹtọ́ mọ̀ lọ́dọ̀ yà ká máa bẹ̀rẹ̀ rẹ̀. àbí jamaika. àbí jamaika ọ̀rẹ́ and nǹkan mẹ́rẹ̀ kàkà fẹ́ntọ̀ yàwó lè ní tó kòrè bí islam. ọmọ àgbẹ̀ òde lọ́nù káyidà kù fẹ́ntọ̀ kóró ẹni kìtẹ́ sàn náà ọ̀nà àìjẹ́ ìwọ̀n ọ̀dọ́ kìtọ́ yìí. ọ̀nìrì ọ̀nìrì ẹ̀wọ̀gbọ́nì jamaika ọ̀nìrì ti tíyẹ̀ lọ́dún islam ọ̀nà ọ̀sẹ̀ tọ́ ọ̀nyánà ọ̀dà àmọ́ kono se konya kono dandan kono se to mo da ho dani in guyana in america ehin guyana guyana south america dan saudi arabia don jimdo mai mana da ho dan moza dan ni muhammad ibn tayyib university iran ima ya ina hadi dan ar ats an da hoda na hoda ni kuma ni kai an ni kilama onoka On Sunday, what about 2002? Ọmọ Sọ́rọ́tù Yusuf, ọmọ Sọ́rọ́tù Yusuf. Ọkà yìí, Yahudi ẹlẹ́tọ̀ọ́ Zania, Tẹ́sọ̀lù kò lójú Ìsìlámì, Amadan Gaja Sọ́rọ̀, Tẹ́sọ̀lù, Dùkúmán Nọ́ọ̀rà mi, ọ̀rọ̀ mi mi hàn. Ọkì ọjọ́ ọjọ́ sọ́rọ̀, Azana Mọ́ta, wọ́n mi àkàrẹ̀ ọ̀kàrẹ̀. وأكثر الفتن أن تكون هناك أن يكون الإنسان ما لا يعلم وأن يتعلم قبل وأن يعلم قبل أن يعلم ولا يخاف أن يهتم فإذا عصم لا يهتم وجه دمع نعم فهم نعم نعم وكانوا ويا بوا ولا كان نعم أنا ويا بمهني ويا ويا نو أن أبانا نجانا ويا أو كنا كان يكريتي أنا مكتبة دعوة ويا أنا إلا أنا كان من يكريتي

Qur'ani onları ayet Qur'ani mereka Eh, akan stop, stop. Stop, stop. Ama no es es la necesidad, porque ama va a unir. Mana riwaya. Kira ni kaji muta bapa leh, riwaya sama. Eh? Alam, wa unah. अब इधर तो मनानी चाहे कि यादी और हमारे कुरान है ना फिर ना कान जय वे तो सारी जाती तो रहा हूँ ले ना वे तो ना कौन अदाई ले मालूम everything has had, and the heart of Quran is their thing. Or I didn't go to anyone and Muhadithun in the next class and week. Okay, Sheikh Albani. Boy, okay, Sheikh Albani classified it fabricated. Mana, for a catch of pain. And then, thanks a lot, collect Albani, it's not a son of it. I'm all that I can tell you. Ilé ìgbẹ́nu àkàrẹ́ ní àdìs, fẹ́sọ̀ lọ́yìn ọ́yìn ọ̀ṣọ́, amma duk wannan muke zuwa suwa koha suwa shok suwa koha wal bani eh lukman lukman ateleran at atezan ati mo dupe la no aba suwa koha inshallah eh goni ati islam alilela au mi mwana boma ya kuwa kuwa mala उनका विचार ये खरीद का लिप्त रखेंगे अगर कोई नफा अंधार भी कुरान मसूद सब बादारी बातचीत करोगे से हमारा स्वागत है Anyway, kau kau dah ni ni ni ni. hadith ko nyaare ragare nta hari jamani ande hemme ya meme that rasulullah so and then say to her like kai lukman say to her like kai lukman ajo ka lo ka hadith no hadith no jahan is fabricated about else to it person thinking that it's sahih and very of so lukman o amma do ara ma ila me to ma se te me ni categorically ke yahudiya tu usman so lazima kaane ni categorically kile yahudiya tu usman so anapenda kazi kwa unaza si yahudi atakape ama la jadili dem no no wewe ani ya ma de rete ndi kata tama lukman ya hiyo kai ani na na kana ile wewe clarify ene ile ile number 1 wọ́n mi ní bọ́lá ọlọ́dà gẹ́yìn dá ikọ̀ mpárìtì. Agálẹ̀ yẹn ni mẹ́wọ́ ilé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dára àkàn. Lukman wọ́n èyí ní bọ́lá bọ́lá bẹ́ẹ̀ kúrò tọ́jú. Ìyún nọmba tù Lukman wọ́n àkàkà àlùjí ọ̀ẹ́dà kí àbúrò ìkọ̀lọ́ létí wù yọ ní kọ̀rọ̀ ìtàn lẹ́nu bá dùn kárí ẹ̀wọ̀ta kọ̀rọ̀ ìtàn Lukman wọ́n èyí wọ́n tó ìgbà màdé nù. wakakere waida istuya iyu suna ore ni one ebe ile ome bẹẹ kati wájú lọ rẹ lukuman bẹẹ tó ìgbà máa dé mu lukuman wà káyé nébìrà káyé ó ń tó mọ́lẹ́ ọ̀rọ̀ òmòrí ni ìkẹ̀lẹ́ wà tó rẹ̀ kábọ̀ kẹ̀lẹ́ wà nítorí ìmúsìn àìsàn kan ọ̀rọ̀ àti àkọ́ ń tó mọ́lẹ́ lukman wo ekyori ɔnɔ bɔ ɛyɛ nana bɛ awɔ ɛyin lukman kɔkɔri akutala wo di nana mu akɔri tɔ den ɔ nani eyi o akutala wa ka ayi ɔwura ni ka ni ka ni ma ntɔ lɛ kari ɛyɛ mu ka a ka ina ka ini bolu lukman ebi jira nana oko omori otu malaika jibril to malaika jibril kan n'ọnọ ago kan ebe ahụ ọta nụ ẹ mọ ìgbà tó yẹ mọjọ nù nà ọrọ náà kẹsẹ ti jira ní rẹ yìí àmà àbí ẹbí sẹlẹ ní yahoo bí ẹ dọ ọbẹ wẹ́rẹ́ bẹ̀tù malaika jibril ti ọ̀rẹ́ ọ̀ malaika ẹni tọ́lẹ̀ láyà tó nà lọ́wọ́ ọ̀yà bàálù na سلمان أبن إنما يكيت عن سلمان كان أبن حديث إسرائيليات لكن حديث إسرائيليات سوري بقولون لكن يهودي أقول لقمان وأتقولوا وكان أمك آل إبراهيم قد أكرفاء سجان أمرين نرعا لقمان وكاين لي أنا إبراهيم هو سكون هو جاني دون أقوى سمي 100 دون جوابين دون مريد العالم دون مريد العالم tafsir ìlàyé àti ẹ̀ Lukman wọ́n arẹ́bà ká bẹ́ẹ̀ kan ìjábọ̀ náà ti yẹ ká ó ọ̀tún wéèbì mọ̀lẹ́kà ibi ń pàtà ní ẹ̀bẹ̀ ń káwọ́ ẹ̀fẹ̀ fi kú ya ẹni ní jíra báyìí náà ó yẹ kó ọ̀rọ̀ ọ̀pọ̀ nígbà ìhìn náà bọ́ọ̀rọ̀ ká kẹrin náà. Lukman yà kújú mẹ́nẹ̀ẹ́ ó ga àwẹsẹ òwúrọ̀ wọn lẹkẹ o lẹ tí ó pèsè sẹ. tíjà lè jẹun bí tèlú yẹn wọ́n yẹn ń tẹ́wọ́ ká ẹ̀nà àti bọ́ọ̀rọ̀ sọ̀nù ìdá. lukman ìka ń lè láti wa ìyọ̀ o wá àtọ́wọ́ nàgbà ìfọ́gbọ́ ọ̀dà gbọ́ ẹ̀ lọ́dọ̀ pọ̀ di ọyọ tó da kéèlè ewu jẹjẹ ní ìjìlá nípa wọn jẹ ọyọ nọrẹ anọdẹ sani kàyé ẹdẹnu kà fún mọdé dájú ẹdá gbárí kan tó wọn yìí lùmí ní mẹrin lùmí ìjà wẹrẹ wẹrẹ lùmí ìwé jẹ dàdúwà ṣe lùwà dànyàlá fọwù dànù lùwà kàmíkà àtúntòmọdé ní àlùbáríkà wẹ́n kàní lọ́rọ̀ káyé ẹ̀dẹ̀ kan tó wọn ní àlùbáríkà àtúntòmọdé kẹrẹ ẹ̀dọ̀ kẹrẹ dàgbárí kan tó wọn ní àmáríkà yìí anyị ga ka akịta ọlọka afọ mụ na ndadu a ji alibarika oge owo n'ihi wee lezire and kuma izụrụ ọyịnị ya ete na mmiri kuma adịba aka adị na abụ nkele na-abụ ọdịdị enyere na-abụ ọdịdị jose ya bụ agbaghị ka omori na wa ogwe n'ikwu ya na owe kodi ahụ on 4th august sunday on 4th august 4th august ihe anya na 9 august ekwu izo ndọrị ọ na mtafee ìjọ gàrẹ́ ànẹ́bí yusufu dọ́kà ànẹ́bí yusufu mi yẹ ẹ̀yàn nana bẹ̀ ọ̀ká ànyẹ́kọ́ ọ̀nọ́sọ̀rọ̀ wọ́n dọ́mọ̀ àti sàkà kẹ kẹ dọ́kì akọ́nà àhẹ́rẹ́ ẹ̀ ní ìrọ̀ni akọ́nà àhẹ́rẹ́ ẹ̀ nyàrá mi ìrọ̀ni dọ́mọ̀ ní kìkà sórí ìlà yìí ẹ̀fẹ̀ mi ọjọ́ ká ayé two thousand two mi kọ̀ kàrẹ́ mọ́ third august two thousand two on sunday ọjọ́ ká lọ́kà dọ́ ọ́ sórí èyí ọlọ́run yẹn kọ́ ìgbà nìyí dɔka anyami ni adami ni daakurɛ kari ilé náà bá sami dɔn náà na kɛlɛ ɔwɔ na jɛ dɔn n'olu wuli eyi anu bi tse bɔɔlu ɔdɔ náà nyɛ mi àbò kaka mama ni ka musani n'o bɛ ɔdɔ náà na ɔyɛ gɔdɔ eyi tse ba dɔ tse lu bɛ na dɔ tse lu man ɔyɛ kɔnu kaka yi anabi ni wa ti da akɔ akɔ da ikɔnɔ kɔ ayi la ni ɛnyɛ ɔyɛ dɔn kakɔɛ agbani kɛ ɛba awɔn tulukɔni plɛn eh, tulukɔni kari ɛwɔn nana isafiru israeli yaasi hadi dama minnu ka ni israeli adɔlɛn ee nyɔnyɛ tɛ tibi islam ee eh, wura mu kɔrɔ tulukɔni mali kan two thousand and two two thousand and three two thousand and four ɛna eh, wajen tukumani kulɛri kɔ ti israeli ya ale ti o oh, ne tobi ẹni ẹni àwọn ní tuntun náà àbáwọn ní bàbá yẹn kì í àdìsí àwọn yàrá kọrọ àmọ náà yẹ fi mu kọrọ nù dáa yẹ kàn àǹtẹ kótó yẹ wọ́n ṣe kótó mi. ọmọ ẹ tafsir kùtọ́ bẹ ní èrè because tafsir kùtọ́ bẹ ní èrè israẹli àti bẹ nínú ẹni alukumukumi ẹbẹ náà bọ wọn ẹrẹ ntahari ẹ ti tafsir náà mọ mẹni. àbáwọn náà kùtọ́ وفي العجام وأحكام القرآن للإمام القرطبي ذلك أبقى عن تفسير النبي إمام المفسرين عند في ويلي جامع بيان جامع بيان القرآن للإمام ابن جرير الطبري so إلى ما هنا كان يدركما إلى أن يلاتون عندي أكاد يبقى كي أنا بقوم أو يبقى أنا تدركما نقوم and ilẹ̀ another ọ̀dọ́ àmì àgbọ̀ àbálẹ̀bì ọ̀dọ̀ àpẹẹtẹ lọ́ọ̀dọ̀ yóò yàn ana lukman eléré eh? lukman náà mi islam lukman náà mi yahudi hinduism ó yọ ọ̀nà lukman náà dọ̀rọ̀ náà náà yọ ní ni náà àyè tó dọ́kọ̀ náà nílẹ̀ ẹ̀ ní علمه من علمه وجهله ita na ni ni ebo lọ náà fẹmi rẹ múlẹ ọdọ fẹmi náà ṣọọṣì lẹkìtà náà náà mẹka ilé yàrá yẹ ilé lẹkìtà náà àtà ẹbí ní múlẹ ọgbẹ òjì ibi yìí. ìlú ìlú àná ẹ̀yẹ ẹ̀dá ọ̀bẹ kànú dọ́wà ọmọ náà àbá bàbá yẹ ẹ̀dá ẹ̀bọ̀ rẹ̀ máa. iye kàkẹ́ Inshallah. lọ man. ẹ̀dá ẹ̀ màìkòbóró àbẹ́ yà màìkòbóró dẹ́ẹ̀rẹ́ inṣàlá yẹ ọmọ rẹ ọ̀dọ́ ilẹ̀ mọ̀tọ́ náà ọ̀hún kó tó wẹ̀ yẹ kó àdàkùlẹ̀ tẹ ọ̀hún kó tó wẹ̀ pẹ́rẹ́ yẹ kó àdàkùlẹ̀ tẹ ìṣá ọlọ́ ìṣá ọlọ́ اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك